kó fi pé ìṣẹ́ wa ìyẹ̀yìn ìyáwó àmì الحنفية الصالحة ولاية المدعي ما جاء أطناوة أنت كنت أدعوة تدعم بايتك lórí ètò ìṣèjọ ìsọmọha àwọn náà ni alhaj ahmed farouk alhaj ahmed farouk gbàdùbà wọn ní màmá àwọn alhaja rẹẹdì àti àjílé tí Ọlọ́run bọba àdìsẹwọlá tí bá wa kẹ wọn tí bá fi wọn lẹ́yìn fún wọn mo gbé dábàá àwọn bẹ́ẹ̀ tí Ọlọ́run bọba àdìsẹwọlá tí bá wa mo bá màmá náà àmín bákan náà alhaji farouk ahmed náà Ọlọ́run bá fún àti ìgbà kan sígbà ọlọ́mọdé kò ní kó bá àmì nǹkan àmọ́ gbéyàwó lónìí lórí ètò àlìsàní tí èkó sáàmù ha òun náà ni aṣíṣirìkì bìlá nǹkan pè ní ìṣe ẹgbẹ́ pẹ̀lú ọlọ́mọ ọba sàmù sàánà lọ́wọ́ ètò wa àlìsàní tí èkó sáàmù ha tó fẹ́ sàlàyé fún wa òun náà ni bá ti fún ọba ìníyọ̀ kan ṣoṣo tí wọ́n ti ń gbàgbọ́ lọ́gbàdà ẹ̀sẹ̀ padà tá a padà sí ọ̀dọ̀ náà ọba tó kó náà ní ìfẹ́sì gbogbo tó ń jẹ́ mùsùlùmí náírà àtẹ́ntẹ́sì mùsùlùmí. so a wà wọlé ìrìntẹ́sì tọ́lọ́ máa wọlé máa wulẹ̀ máa ọ̀ra. láàm. ẹ̀sùn máa ń jẹ́ mùsùlùmí. ní eléyìí tí à ń ṣe lọ́wọ́ eléyìí pẹ̀lú ògbọ́rọ̀ ṣùgbọ́n kàwálà kí n ṣe ọjọ́ tuesday yìí so lọ́pọ̀jọ́ thursday pẹ̀lú ògbọ́rọ̀ níbi di agogo méjìlá so àtúnṣe kìíní àtúnmọ̀ méjìlá àbọ̀ àtúnṣe so abẹ́lẹ́ bá sọ kàwálà gbogbo àwọn tó ń ṣe tó ń sọ program yìí tí wọn bọ̀ bàdì kìọ́lá orí títà wàṣídìí àmín náà ní òní gẹ́gẹ́ àti sàṣàrò síwájú pé ètò máa jẹ́ mọ̀ ọdún ta fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n ní àṣírkù billahi subhanahu wa ta'ala kí wọ́n pè ní àṣírkù òun náà ni yẹ́ àwọn onímọ̀ tó ṣe ṣe àlàyé rẹ̀ òun náà ni ja'lu sharikin lillahi ta'ala òun náà ni kí yàn gbé orogún fún ọlọ́run ọba kí yàn fi nǹkan kẹtàlẹ̀ kí yàn jẹ́ bí orogún kí yàn gbé fún ọlọ́run kí yàn fi ṣe kí yàn fi ṣe orogún kí yàn wà kẹkẹ kí yàn fi ṣe orogún pẹ̀lú ọlọ́run ọba àdìkẹ́ ọlá níbi àwọn iṣẹ́ tí ọlọ́run ọba àdìkẹ́ ọlá ti máa ń ṣe. bákan náà níbi àwọn ìjọsìn rẹ̀ subhanahu wa bákan náà níbi àwọn orúkọ tí ọlọ́run wá ní àti àwọn ìròyìn tó jẹ́ títí ọlọ́run ọba ọba àríkẹ́ọ́lá eléyìí ọ̀nà tí èèyàn máa ń gbà tí wọ́n fi ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba ó lè ní àwọn ọ̀nà mẹ́ta yìí. nínú àwọn tó ń pè ní iṣẹ́ ẹbọ pẹ̀lú ọlọ́run ọba tábàlí pé ká sọ tí àwọn tó pọ̀ jù nínú àwọn tí ń jẹ́ pé àwọn fi ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba ọ̀nà tí wọ́n ń gbà wá jù lọ òun náà ni ó ti fi pé ọ̀nà kíyàn máa pè ní kankan ní ilé ọlọ́run ọba ṣùgbọ́n tààlà òun ló sábà fẹ́ pọ̀ jù a ṣẹ́bí àwọn onímọ̀ ṣàlàyé rẹ̀ àbákan náà kọ́ sí ẹ̀tọ́ ọlọ́run ọba kan àwọn fún kankan di ìdí nǹkan ìdí nǹkan eléyìí àwọn èèyàn máa ń ṣe ẹbọ pẹ̀lú ọba ṣùgbọ́n tààlà púpọ̀ ń bẹ́ẹ̀ lápòjúwe bó bá àwọn ènìyàn lápòjú eré sí tó bá fi di pé ó bá di pé ó di pé wọ́n gbé káàkiri wọ́n gbé káàkiri nítorí ọmọ sọ ni pé ah hmm, ọwọ́ yìí ti tẹ̀ ẹ́ ah ó ti jẹ ẹ̀dọ̀ rẹ̀ ó ti jẹ ìfun rẹ̀ ah nítorí ìfẹ́ àti pé ká ṣe ètùtù so wọ́n á di pé wọ́n máa dá wọn nínú ọ̀lú dúdú wọ́n máa dá wọn ní oríṣiríṣi àwọn kan ẹlòmí àdìẹ ni fún nǹkan lọ pa eléyìí gẹ́gẹ́ bí ẹni tó wá jẹ́ mùsùlùmí òdodo tí o bá fi lè ṣe ní kí wọ́n ti yọ ẹ̀kú inú tí ń jẹ́ islam èyí ti di kìfèrí pẹ̀lú ọlọ́run ọba èyí ti di ẹlẹ́bọ pẹ̀lú ọlọ́run ọba ọba ìjọra bákan náà ààrẹ náà tún ní ànábùrú òun náà ni kí èyí máa lérí fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ṣùgbọ́n nǹkan aláàpẹ́ à ìwọ òòṣà kò sí alágbájá àbígbà àbíkí náà lọ́bi àfáà kan nípa lọ́dún tí ń bọ̀ wá tí bùkátà ló fi lè bíyà yóò wá ṣe ìjọba ìfún yín ara ń pẹ̀lú sáré yín àbí ń ṣe ìjọba ìbáibá kí ìsà lè rí pé wọ́n ṣe kìíní kẹtẹ tọ́pẹ́ wàá dín tó wà ní ọkàn yẹn pé ó ti dá àríkò sí nǹkan yẹn lẹ́yìn náà nínú tàwọn táwọn ẹ̀mọ́ fi ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba ni bákan náà àwọn alkhawf ẹ̀wù ìbẹ̀wò jìnnìjìnnì nínú ẹ̀mí pé a ọmọ ní dáadáa máa ọmọ rẹ̀ wọ́n ti ni wọ́n dẹ́mi rẹ̀ àwọn ti kéékìrísí àwọn ọ̀rọ̀ tó pé ó pọ̀ ní àwùjọ wa nǹkan tó yà pé ẹ̀rẹ̀ òwú tó yẹ pé látara bẹ́ẹ̀ tòun náà máa bẹ̀rù pé ah, ẹ̀bẹ̀rù ayé ẹ̀bẹ̀rù àjẹ́ ẹ̀bẹ̀rù kíríkà ẹ̀bẹ̀rù sóòpù tó tó kọ́ mi wọ́n ní ìsinmi látara irú àwọn ọ̀rọ̀ yìí tí ó bẹ̀rẹ̀ wá fi lè lọ bá rẹ̀ níbi kóun náà ní ìbẹ̀rù jìnnìjìnnì yìí nínú ẹ̀mí rẹ̀ ń jẹ́ pé àbúrò ní ìfẹ́ yìí sọ́rọ̀ ẹ̀sẹ̀ ẹlòmí àyàfi Allah subhanahu wa ta'ala ilé iná ìmọ̀ jẹ́ ẹ̀bọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọba tí ìbá ní sọmi ẹ̀ kì í sọmi ẹ̀ ó ní àlà tí ìfẹ́ wọ́n fi lè ń tẹ̀lé pé ìfẹ́ yẹn mú lẹ́mìí rẹ̀ lípò wọn fi ń fi sọ́nà ọba mo fi filẹ̀ ilé yẹn máa jẹ́ pé èyí ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run subhanahu wa ta'ala ẹbọ yìí wá ní àwọn onímọ̀ wọ́n pín wọ́n ní ó pín sí ọ̀nà méjì aláàpọ̀ ọ̀nù rẹ̀ wọ́n lòun náà ní ashirkul akbar ẹbọ tó jẹ́ ẹbọ ńláńlá ewu tí òun ní abú tí ó ṣe fún àlọ́ mà òun náà ní pé yọ́ọ̀yọ́ ẹ̀kọ́ nínú tí ń jẹ́ yá irú ẹni bẹ́ẹ̀ tó bá rẹ́ pé ó bá ti yàn kúrò ní ìsìlámù tán yóò mú tẹ́lẹ̀ yìí ò ní lọ bọ́lọ̀ dáadáa nìyẹn irú ẹni yẹn yóò máa jẹni tí ó wọ iná tó wọ iná náà ọba subhanahu wa ta'ala ìyẹn pé tí ẹni yẹn tí ọba túbá kúrò lè rẹ̀ nìkan kan tí ó náà ní ọ̀wọ́ gbogbo àwọn èèyàn ṣùgbọ́n àwọn gbogbo àwọn ẹni ọlọ́run ọba aláwọ̀ mẹ́láìka ni àwọn ẹni ọlọ́run ọba gbogbo wọn sì ti ni wọn ní màá rí wọn dàgbò láti lọ́kì yá mà òun gan náà gbọ́sọ̀ mọ̀ kó ti yẹ tó kó nǹkan gafá rẹ̀ ó yẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala. naam àwọn ìwé náà ni kéèyàn máa pe nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ìyẹn pé nǹkan ìsìnkú ẹ̀bọ́n ńlá ní kí n máa pé ní kí n kì ní ọlọ́run ọba pé tẹ́ bá fẹ́ pè ọlọ́run ọba ní ọba ní kí ọlá òní kan ní àyè ẹgbọ́dọ̀ máa pè díẹ̀ bí mùsùlùmí ọgbọ́dọ̀ pé ẹlòmíràn eléyìí ẹlòmíràn ń kà ń sọ pé pípé pípé ìyẹn lè pé ọmọ yẹn ìyẹn lè pé ìyàwó yẹn òwe nǹkan là ń sọ ní pípé sí pé ó ní í ṣe pẹ̀lú pípé òun pè nìyẹn láti pípé yá kọ́ gbà ọ́ àbí kọ́ ń là ọ́ níbi kẹ̀kẹ́ eléyìí tó mi jẹ́ sí pé èyí ti ẹbọ pẹ̀lú ọlọ́run ọba ṣùgbọ́n nǹkan tó bá àwọn fiṣẹ́ yẹn iṣẹ́ ọlọ́run ọba tó bá lè kí ọ lánìí. báyìí náà ni ó sì pé bí à ń pe àwọn ṣéwù lápèjúwe bí à ń pe àwọn ṣéwù lápèjúwe ìgbè sí Abdul Qadir Jilani amara Tijani gbogbo àwọn afá yẹn tó pé ẹ̀dọ́ ọlọ́run ọba ni wọ́n à ń pe ẹni sábà Mariam ni ẹ̀dọ́ ọlọ́run ọba ni wọ́n ọlọ́run ọba nìkan ìmọ̀ nítorí kódà Muhammad صلى الله عليه وآله وسلم يقول يغلطي أن محمد صلى الله عليه وسلم تتكني كدورو وبناني أن محمد صلى الله عليه وسلم آه كل بدك تو يعني تعمل الله الله بعلك ولا إن صفواني نعيا إن كن صف يونس ولو يعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا إن الله Ah, ọlọ́run bọ́ba nìkan pé àbùdúnà mi dùn nílá àwọn èèyàn wọ́n mọ ń jẹ́ fífún nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba máa láyà dúró hóm wà láyà ń fa ìrùn kí kò lè fi ara ní wọn nǹkan yóò lè kó ìlà kàkàbà wọn wà láyà ń fa ìrùn kọ́nà nǹkan yẹn tún yìí kò lè ṣe wọn ní àǹfààní kẹkẹ́ wọ́n kò lóòrùn tí wọ́n ti pé àáwò láì ṣùfà ní ìlàlá nígbà tí ń fọ ọtún tó pè ní ìbádà yíyà yìí òun náà ní pé pé ń sikiri ìmọ̀ pé nǹkan ní ìpín ọlọ́wọ̀n ọba tó jẹ́ pé ìbádà lọ́n pè ní ìbádà tó ẹ̀yà burú ní ìgbé lọ́mọ ẹ̀ gbọ́dọ̀ fún ẹ̀yàn fún tó ń pẹ́ àní ìdíkà máa pẹ̀lú ní àyàtọ̀ Allah subhanahu wa ta'ala bákan náà èyí tún jẹ́ bẹ́lẹ̀ kejì náà ni ṣíkùl asgar òun tẹ̀ òun náà ní a máa yọ̀yàn kúrò níjọ́ náà islam yóò sì rìn di òtò ọlọ́run bá yányá torí pé wọ́n á ní ń tẹ̀ òun títí wọn kan fi yàtọ̀ ni pé yóò ṣe yóò di tàwùfíìdì yàn kù ni yóò di òtò ọlọ́run bá àmọ́ ẹni tí àǹfààní tó yóò ní pé èèyàn ní di ẹtọ́ pé yóò jẹ́ kékeré yányá yóò jẹ́ kékeré dápá ní àà ó ti kó ní islam tọ̀ yóò pé yányá àyẹ̀wò máa ju wà ní ipò ẹlẹ́sẹ̀ ipò ẹlẹ́sẹ̀ ni máa wà irú àwọn yìí wá ní tó jẹ́ pé ẹbọ láàkọ́ ta ọkọ́ sọ̀rọ̀ rẹ̀ kí n fún wa ní ẹ̀gbáǹpù tó ní sí pẹ̀lú ìró hàn ní àwọn iṣẹ́ táwọn yẹn máa ń ṣe sọ pé ẹbọ tó jẹ́ bí gbólóhùn táwọn yẹn máa ń ṣe sọ pé lápẹjọ yẹn ṣe bí ká máa alhassu bí lórí la kẹ́yà máa búra pẹ̀lú nǹkan míì tẹ́tọ̀ sí ọlọ́run ọba subhanahu ta'ala eléyìí nínú àwọn ẹbọ tó hàn ní a máa gbọ́ tó yẹn máa àwọn máa búra báyìí àwọn onímọ̀ ní eléyìí so nínú àwọn tó wà nínú àwọn ẹ̀bọ tó tí a pè ní ẹ̀bọ kékeré ẹ̀bọ kékeré nìyẹn so tí mo jẹ́ ẹ̀bọ ọ̀rọ̀ أن محمد صلى الله عليه وسلم من حلف بغير الله فقد كفر أو أشرك أن ينكب أبوها قلون كامل طيب السيران بابا عليك ولا يوان بيني وتشيك في ريك الولوبة ويسي أبو كله ولوبة nínú àwọn ọ̀nà tí ó tún jẹ́ pé àwọn tí wọ́n fi ń sọ ẹbọ tó jẹ́ ẹbọ gbólóhùn fún ìmọ̀ ṣe tó jẹ́ àwọn ẹbọ tó jẹ́ ẹbọ kéékèèké òun náà ni gbólóhùn masha Allahu wa ṣe kó tó pé ń bọ́ síbi eléyìí tó ní tó ń fi pẹ̀lú ìbúra ìta àsopọ̀ yìí abala yẹn àwọn onímọ̀ wọn ń sọ̀dà wípé tó wá sí pé èèyàn bá ń búra tí mo fi bàbá mi búra mo fi àfáàlá ńlá kan búra mo fi torí kankan búra tó ilé ìfẹ́ ìbọn kí wọ́n ní ìgbàgbọ́ yí pé ẹnìyẹn tóun fi ń búra nù ní tọ́ ọ̀bá fi lè ṣe ní tóun tó yẹ fi búra nù ipé yá yọ èpò pàwọn bọ̀ àbí yọ pọ̀ ṣe ọ̀dọ́ sára kankan ní yọ ilé ìfẹ́ mọ̀ jẹ ìbọn ńlá pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala anu muhammad sallallahu alaihi wa sallam ń sọ fún wa pé yìí tó fẹ́ búra tó kú búra pẹ̀lú ọlọ́run ọba báwo lè yẹ fún nígbà náà Muhammad dafin sallallahu alaihi wa sallam ìgbà tó fẹ́ búra nínú walladhi nafsi biyadi mo búra pẹ̀lú ẹni tó rí pé ẹ̀mí mi ń bẹ ní ọwọ́ rẹ̀ ilé ẹgbọ́ kékeré ni mùsùlùmí lọ jìnnà síbẹ̀ tó pé òun náà ní ó lè padà dé sọ́wọ́ àbí tó padà gbéyàn lọ síbi tí ń jẹ́ ẹ̀bọ́n ńlá pẹ̀lú bàbá ẹ̀sẹ̀ so èyí ó pọ̀ ẹ̀lẹ́mí àfáàn tí wọ́n in fact kò sí tọ́lá búra fún pẹ̀lú ọlọ́run ọba ṣùgbọ́n kàálà kò ní lè fi fi o kò ní gbà ń gbọ́ àbẹ̀tọ́ba tó wá fi mú òògùn ni àbúrò ìwọ̀tálà ni àbíkẹ́ nìkan ni àbíkẹ́ yá ẹmú ìdáwá ẹmú àdáwá àhá so àwọn ẹ̀sà àríkẹ́ ní tẹ̀sán wa bẹ́ẹ̀rù ó sì mọ búra pẹ̀lú ọlọ́run ọba pẹ̀lú nǹkan ní ìmọ̀ búra pẹ̀lú ọlọ́run ọba kò kọ́ra kò ní kàkún bọ́ kó búra eléyìí eléyìí ó tún wá ní agbára ga tó kókè ni ẹnìyẹn ó ti ní ẹ̀rù nínú ẹ̀mí pé ẹnìyẹn ẹ̀rù gbóyà ó fi kí o ní ní fún wa bí àfa mi náà ni tó pé náà pé ìṣèlú àbọ̀lọ̀ sọ́ra níbi ìmọ̀ búra pẹ̀lú nǹkan mí tó yàtọ̀ sí ọlọ́mọba àwọn ẹlẹ́ni ajé ń gbọ́ ẹ̀rù ní oṣù kókóró ayé fi sẹ́nu tó ẹlẹ́ni yọ bàtà lẹ́nu tó yíyí ìwé ẹ̀sìn àṣà mùsùlùmí fún bọlọ bẹ ọlọ́run ọba bẹbọ fẹ búra ọlọ́run ọba nìkan náà ni ẹnu fi ń búra àní Muhammad sallallahu alaihi wa sallam tó fẹ búra báyìí lọ síwájú yìí ni a wallabi nafsi biyadi mo búra pẹ̀lú ẹni tí ẹ̀mí mi wà ní ọwọ́ rẹ̀ so eléyìí náà so kéèyàn máa fi nǹkan mi búra ó wà nínú àwọn tó ń pè ní ẹbọ kékeré ètò tó tẹ̀lé òun náà ní pẹ́ tó ní sí pẹ̀lú àwọn ẹbọ tó fojú hàn òun náà ni masha Allahu wa sik gbọ́dọ̀ pé kálí pé nítorí bá fẹ́ tí ìwọ náà bá fẹ́ ìgbà ààrẹ náà mọ̀ gbọ́ nítorí wá fẹ́ ọlọ́run fẹ́ subhanallah bó lẹ́nu kan sí lè wà dájú pé ohun tó ń bá ti wá fẹ́ lọ́wọ́ fẹ́ ibi tí wà ti fẹ́ ọdún nǹkan lọ́wọ́ fẹ́ ní tùmọ̀ rẹ̀ so èyí ti gbé ẹ̀yẹ èyí ti gbé sípò ọlọ́run ọba lóòótọ́ ọmọ èèyàn ní fífẹ́ ọmọ èèyàn ní kọ́kọ́ wọn náà rún nǹkan pé mo fẹ́ nǹkan báyìí mo fẹ́ ṣe báyìí but fífẹ́ tọmọ èèyàn yàtọ̀ sí fífẹ́ tọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ló fi alẹ́ òfin yé wa so bá ọmọ èèyàn máa fẹ́ nǹkan fi ọlọ́run náà mọ̀ sí kí n sọmọ sí nǹkan tó tó bá ti wá di wípé ọba ti wá pa fífẹ́ títí ọlọ́run ọba papọ̀ mọ́ fífẹ́ tó mẹ́niyàn tí yóò máa jẹ́ pé èèyàn ń ṣe ẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala èyí tí ó kọ̀rọ̀ ti táwọn onímọ̀ máa ń pàkóyè sí ni pé tí wọ́n ti wá ah, tẹ bá fẹ́ nǹkan báyìí tẹ tọ́lọ́run bá fẹ́ nǹkan báyìí tọ́ lẹ́yìn ìgbà náà tọ́ tẹ́yìn bá fẹ́ nílò dé ní àwọn ipò mìíràn lè ṣe ẹnu kẹ́lìmọ̀ pé yáò tó wà wà ń bẹ̀wò lọ́dà orí kéwú pé ọlọ́run bá ń fẹ́ tẹ́yìn bá ń fẹ́ yìí ṣe kìnnì yìí ti ṣe ẹ̀yìn sí dídí pẹ̀lú ọlọ́run bá ní ah, fún àfihàn ìṣẹ́lẹ̀ ọlọ́run bá ní sọ pé tí ọlọ́run bá fẹ́ nìkan ṣoṣo so àárò náà tún àwọn ọ̀tún tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀bọ tó yẹ kó fojú hàn táwọn yẹn máa ń sọ òun náà ni lọ́wọ́lọ́lọ́ wọ fúlẹ́ẹ̀n á tí o bá sí ọlọ́ọ̀lọ́wọ́n ọba ni àti fúlẹ́ẹ̀n àti lágbẹ́já yìí ṣẹ̀wò ilé iná nínú àwọn tíyàn fi sọ pẹ̀lú ọlọ́wọ́n ọba ni ó tẹ́wà pọ́ ọlọ́wọ́n ọba àti àti àti lágbẹ́já èyí sì tí wọ́n ṣe dídára báwọn á tí o bá pọ́ ọlọ́wọ́n ọba tó sànù wáyé á tó wá lo lágbẹ́já ló sábà bí tó lo lágbájá ń sábà bí fún wa ah! ọ̀gbá ṣe ń sọ̀rọ̀ ìtọ́nù bá rí o a ní ènìyàn tó fi kíni ó gbọ́ ẹ̀sùn ọba subhanahu wa yìí so ààwẹ̀ náà ni tí ìbá sọ ọlá yìí pé tí ìbá ṣe ajá tí ń gbó yìí tí ìbá sáré tí ń gbó yìí òní olùbá ṣe kíni olùbá kó wa ní ẹrù olùbá jà wá ní àwọn tẹ́lẹ̀mẹ̀yìn náà jẹ́ pé ìṣe orogún pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ṣùgbọ́n fún bọ̀dọ̀ máa sọ́ra fún àwọn kẹ́lmọ̀ wọ̀nyí ọmọ bàbá ìkẹwàlá fún ìtò fẹ́rẹ̀dọ̀ wa òun náà ní kékeré ni ká sí òun nìkan ṣoṣo ká má gbé ìjọsìn fún ẹlòmíràn ju òun nìkan náà lọ kí ló fi jẹ́ sí pé abáwọ̀ pé wá ń pé alùsùn náà wal jama'a lọ́pọ̀lọpọ̀ ìgbà ó mọ̀ sọ pé ó mọ̀ tẹ́ mọ́rọ̀ mọ́sibọ̀ pẹ̀lú ọlọ́wọ́n ba mọ́sibọ̀ pẹ̀lú ọlọ́wọ́n ba ọlọ́run nìkan tẹ́ sí eléyìí tó bá àwọn ewu àwọn aburú tí ń bẹ́ iná lọ fà àwọn kan ní pé tí ìyẹn bá jẹ́ ẹni tí wọ́n ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ba ìwọ ni bẹ́ẹ̀ ọlọ́wọ́n ọba balìkẹ́ ọ̀yá kò ní ṣe àforíjì fún tó yẹ kó bá fi lè kú nínú rẹ̀ ìwé báwọn ọlọ́wọ́n ọba balìkẹ́ ọ̀yá kò ní foríjì. bákanáà nínú àwọn fífi ewu tí ẹbọ ní òun náà ni pé kí máa fi kìnnìyàn yóò fi dókè àmẹ́ẹ̀lì ẹ̀bọ a máa ba gbogbo tí ń jẹ́ iṣẹ́ jẹ́ yányá ẹ̀bọ a máa ba gbogbo tí ń jẹ́ iṣẹ́ jẹ́ tó ní pé ọlọ́run bàbá ní kíọ́lá ń sọ fún ànábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run ní mọ́làkọ́bí àwọ̀hìn náà ilé ọlọ́run náà ọlọ́run ọba aránṣẹ́ sí wa nábì wà ilẹ̀ làbí náà mi ń bákan náà àwọn tó síwájú rẹ àwọn tó ti wá síwájú rẹ nínú àwọn àníbẹ̀ ọlọ́run ọba àti ìran ní sáwọn náà so a sọ pé tí a sọ fún wọn pé lẹ́yìn náà ṣọ́pìtà tó bá fi lè ṣe ẹbọ pẹ̀lú àwọn ọlọ́run ọba tó bá fi lè wọ orogún pẹ̀lú àwọn ọlọ́run ọba tó bá fi lè jẹ́ ẹ̀tọ́ àwọn ọlọ́run ọba fún nǹkan mi ọlọ́run ní lẹ́yìn àbátọ́ nínú àmàlẹ́ gbogbo iṣẹ́ rẹ̀ yẹn yá yóò sì di tí ó bàjẹ́ wọ́n ti kún nínú mẹ́kọ̀ọ́sìn ọlọ́run ní wọ́n ti kún nínú mẹ́kọ̀ọ́sìn ọ wà nínú àwọn tí ó ṣe òfò ẹ̀wù tí wọ́n wù bàbá ìkẹ́wọ́lá tó bá fi lè dáwọ́ ọ̀rọ̀ yìí kọ́ àná Muhammad sallallahu alaihi wasallam ó yẹ kẹ́rù bá mùsùlùmí sí pé bá máa ń ronú sáyọ̀ ọlọ́run ọba àbí máa ń gbọ́ wà sí ìwọ náà bá máa ń bà tí máa ń ronú sọ̀rọ̀ ọlọ́run tó bá gbọ́. lẹ́nu pé tó ẹni Muhammad sallallahu alaihi wasallam ní tó kílẹ̀ ní pé kò ní wọ́rọ̀ ogún pẹ̀lú ọlọ́run ọba tó pé kò sí ẹni náà tó mọ ọlọ́run ọba tó ní Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run sọ́lẹ̀ fún láti lè fi sọ lára lórí pé gbogbo àwọn tó ti wá mo sì ayà ìpọ́nà ọba ó ṣe ó ti sọ fún owó wọn pé ẹ má wá ogún pẹ̀lú mi o nítorí wọn bá kò fẹ́ kàpẹ́ àwọn mẹ̀láìkà kò pín kò fẹ́ kàpẹ́ àjànú kò fẹ́ kàpẹ́ àwọn ṣéwù tó ọlọ́run bá wàlìkẹ́ ọlá ń fún ara rẹ̀ bẹ́lẹ̀ yìí tó ń sígbà táwọn àfihàn bọ́ ọlọ́run ọba àwọn abọ́ ọlọ́run ọba dáadáa bákan náà nínú àwọn ewu tí ẹ bọ́ ní òun náà ni pé a máa fi kíni yóò fún mi sọ síbàwó àjẹnà ẹbọ a máa kọ̀ fún ẹni tó bá ní ẹni tó bá máa ń ṣe máa ń sọ àjẹnà jẹ́wọ̀ fún ẹni bẹ́ẹ̀ tó gbọ́dọ̀ ní ìnáwó mayus nílá فقد حرم الله عليه الجنة ومأواء النار فما للظالمين من أنصار ọlọ́run ní ẹni yóò tó wá fi lè dúpọ́ bá fi lè wọ ogún pẹ̀lú àwọn ọlọ́run ọba so èyí yóò tó fi ṣe wọ ogún pẹ̀lú àwọn ọlọ́run ọba ọlọ́run ní irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ọba sọ àjẹ́nà ẹni bẹ́ẹ̀ ó ti sọ àjẹ́nà di èèwọ̀ fún ara rẹ̀ so ọlọ́run ọba lọ́wọ́ àṣà tara bẹ́ẹ̀ tuntun yìí yóò sọ di èèwọ̀ fún irú ẹni bẹ́ẹ̀ wá ní tó bá dé sí ibi tó dé sí ìnájà nàmẹ́ni ọlọ́run ní kọ́lá kọ́lá fìyàmù kò ní ẹ̀rí kankan tí ó ràn bákan náà nínú àwọn ẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ọba ti ṣe àpò pé ó léwu gẹ́ẹ́ tó ó wà nínú àwọn ẹ̀sìn tó tó ń túbi buhaya ani muhammad sallallahu alaihi wa sallam ó wà pẹ̀lú àwọn sàhábà ń jọka ẹ máa ń sọ wọn pé aláhùn àbíòkun tàbí ìdẹ tàwọn jọ ní ẹyẹ sáàlù ní ẹtẹ́tìfì ẹjíkẹ́ fún ní làbárì the akbox kabahir pẹ̀lú ìtì bí ń jẹ́ ẹbú tó tóbi jùlọ àwọn sàhábà ní Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn wọn fèsì pé ya Rasulullah àpò ìwọ ọlọ́run àpò òjíṣẹ́ ọlọ́run ọba òun náà ni alìsọ́nà ni pé alìsọ́ọ́k billah òun náà ni kí n máa fa nǹkan kan nípa kò wọn ọlọ́run ọba òkúkú wàlídẹ́ni báyà kan náà kí n máa ṣe àwọn òbíyàn kí n ṣe òbíyàn ilé ìwà nínú àwọn ọ̀nà tí wọ́n fi ń ṣe ọ̀pọ̀lọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala náà wá tún wo nínú àwọn ẹ̀tọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ń pè ọ̀pọ̀lọpọ̀ kí wọ́n tún nílẹ̀ àkíyèsí sí bí lápòjú omi sí ẹ̀wò kan tó kéńkà bí àwọn nǹkan tó fẹ́ àmọ́ ń so mọ́ yìí ó léwu gan ìfẹ́jọ́ mùsùlùmí àní Muhammad sallallahu alaihi wasallam ó gbé ìtàn náà àwọn sàhábà rẹ̀ tó ó gbé jìde ó ní kọ́ lọ tọ́kàkiri tọ́kàkiri tí wọ́n ti lè rí nǹkan kan ẹranko kan bẹ́ẹ̀ pàrọ̀ kan ẹni tí ẹranko yẹn tó wà lọ́wọ́ ẹranko yẹn ẹni tó fi wà nínú àṣà tá a máa rí ẹlòmí ò pàrọ̀ sẹ́wọ̀n ewúrẹ́ àgùntàn àwọn màlúù subhanallah tó alẹ́bìnrin sọ̀rọ̀ ọrù nǹkan kan nínú àwọn ẹranko tó bí ọ̀sán òun rẹ̀lẹ̀ tí pàrọ̀ àbí oúnjẹ kan jọ àwọn àyè níbẹ̀ tí ó yìí ilé àṣà ní Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ wá ní anábì sọ pé mẹ̀ni alàpàṣẹ ẹ̀m ẹ̀m ọkìlà mi ẹ̀dẹ̀ wù tó bá fi lè lọ́n kankan mọ́ra tó kì nǹkan kọ́ apá àbòfin kọ́bì kan ni àbòfin kọ́lí náà ni wọ́n dá wọn dára wọn mùsùlùmí àbúrò jìnnà sí fún pè ní ẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ọba nínú àwọn ẹbọ kékeré tó òun náà ní àrùyá kí ẹ máa ṣe kárí ni kí ẹ máa ṣe kárí kí ẹ máa sin ọlọ́wọ́n ọba ọwọ́ máa fẹ́ kí èèyàn ní òkú tó tó ń ṣe subhanahu wa ta'ala eléyìí náà àwọn ọ̀nà tó ó máa ń jẹ́ kí islam yẹ kó sígi ni kó mẹ́hẹ eléyìí náà àwọn ẹbọ kékeré ni ó lábára ó sì lábára gan mùsùlùmí lọ jìnnà sí tó pé iṣẹ́ yẹn ni ewu tó wà bẹ́ẹ̀ pé iṣẹ́ tó ń sìn yẹn nínú àwọn ìjọsìn ọlọ́run ló ní tó bá ti dẹ́gbẹ̀sán kò sẹ́ni tó lè fún lẹ́sẹ̀ lórí rẹ̀ ju Allahu subhanahu wa ta'ala lọ so ó fi wáyé pé iṣẹ́ yẹn tún ní òṣìṣẹ́ tẹ́lẹ̀ mi náà tún rí kò ní ìdí tẹ́lẹ̀ mi tún rí iṣẹ́ yẹn mọ́ ọlọ́run ọba tó ṣe sí yẹ tọ́pọ̀ náà ni ó fún ẹlẹ́sàn ni a ó ti tó kò fi iṣẹ́ yẹn lọ́dọ̀ rẹ̀ ìwà fẹ́ kéèyàn tún máa yọlọ́pàá pé yóò máa yàn ní ìgbàlẹ̀ àbí láti bá yìí sí rí owó kan ni àbí kó bá yìí sí rí iyì kan ni àbí kó bá nínú àwọn ọ̀nà tó ṣe pé ó máa ń sèyàn di pèsè pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala ní pé èyí gbọ́dọ̀ sọ́ra sí tó pè ní ọ̀rọ̀ ìyá tari ni tó náà tó máa ń ṣe kí ni ó máa ń ba ìṣèjì bákan náà àsùnmà òun náà ní kẹ́yà ń ṣiṣẹ́ kan kọ̀kọ̀ tẹ́nìyà kò yọ ọ máa ń pé á lánàá mo aláwọn ẹmọ ka kùránì gan ojú kùránì kan mọ ka ẹni kò sì fún ìdàgbà tó fi ń kà lọsọ ń fáwọn èèyàn gbọ́ ẹni oṣù sàrà àtàlà àná fẹ́mi kan ah inú rẹ̀ dùn púpọ̀ tó wáyé pé má bọ́ sí sàrà tó sí sàrà rẹ̀ ọkàn sọ káyìn yẹn fi lè kẹ́kọ̀ọ́ yìí pé tóun ta'ala so àmọ́gbọ́n pé bẹ́ẹ̀ ẹ̀ ní àníyàn pé eléyìí àwọn afá máa ń fún lára rẹ̀ pípẹ́ kẹ́yìn jìnnà sí pípẹ́ kí yóò ba iṣẹ́ ẹ̀jẹ̀ ni. náà ẹni tó sọ sọ̀rọ̀ púpàmù ilẹ̀ kẹfì òun náà ni alhaji ahmed ládùbà alhaji ahmed sàrú ládùbà wọ́n ní màmá àwọn alhaji rọ́bíà so àjílé kí lọ́wọ́n bá ọbàlìkẹ́wọ́lá kó bá wa kí wọn kó bá fi àforíjì fún wọn. وما يعوى سنبا قاسوا أتعرف هنا أن ابن الإسلام أبو صفية صعب الإمام سوني عندما يفعل السلام عليكم ورحمة الله تعالى وبركاته